الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل قلنا الرحمن وبعد وكاين وبعد لا نجلا ọba tó ṣe pé gbogbo ẹ̀dá tó dá ọ̀nà ni ó ṣàánú nílé ayé ń bí kálukú pẹ̀lú òdiwọ̀n nǹkan tó lu àti kọ́ máa àwọn ẹ̀dá yìí wọ́n jẹ́ mùsùlùmí tàbí wọ́n jẹ́ kèfèrí kálukú ò rí tiẹ̀ gbà láyé nítorí pé látàrí kọjá arrahman ọba àjọkẹ́ ayé iná ni ó mú kí kèfèrí ó tẹ̀síwájú pẹ̀lú ìṣèkèfèrí rẹ̀ yóò máa wò pé tó ń ti pọ̀ òun ṣe islam òun náà tó ń bọ́ ṣe òun rí ṣe òun rọ́wọ́ mú báwo lẹ́tí ṣe wá sọ pé islam nìkan lọ́nà nítorí tó bá pọ̀ nìkan lọ́nà kò yẹ káwọn ẹni tí ò jẹ́ mùsùlùmí kan rí ṣe kò yẹ rí kò yẹ rí ná kò yẹ rí lò inú kòsíkòsí lọ́yẹ káwọn wà eléyìí kò ní rí bẹ́ẹ̀ láyé bí odilọ́la gbẹ̀ngà kìyàmà nítorí pé Ar-Rahim ọ̀nà tún ni Allah ńlọba sàkíọ̀ ọ̀run ìgbà tó ṣe pé ilé ayé táwa wà yìí ilé iṣẹ́ ni alkìyàmà nílé ìkórè nítorí kálukú bá gbèsè nílé ayé ń bí tó padà lọ bá tiẹ̀ pàdé tó bá di lọ́la gbẹ̀ngà òkèèyàmà ntí ọba ṣe tọba dá wàá rẹ̀sán dáadáa ntí ògbélé ayé ṣe tí ò bá dá ọ rẹ̀sán tiẹ̀ náà tọba di lọ́la gbẹ̀ngà òkèèyàmà ìṣẹ̀lẹ̀ ayé oní wọn máa fi ṣe òṣùwọ̀n láti mà bí nǹkan tó ń ṣe dáa bí ọ̀dá ó di lọ́la gbẹ̀ngà òkèèyàmà kódà gan-an níbi tí olúwa ẹlẹ́dàá wa tó jẹ́ Ar-Rahman dé ọba àjọkẹ́ ayé ó rí i pé púpọ̀ nínú àwọn ẹni tó jẹ́ káfìrì àwọn ẹni tí kò jẹ́ mùsùlùmí ó rí i pé wọ́n rí ọwọ́ mú púpọ̀ nípa nǹkan ilé ayé ó rí i pé ìlọsíwájú tó ga ó ń bẹ fún wa nípa níní nǹkan ilé ayé nítorí pé olúwa ẹlẹ́dàá wa ó máa ń fún ẹni tó bá fẹ́ àtẹni tí kò bá fẹ́ nílé ayé ṣùgbọ́n àlùkìyàmà kò ní fi fẹ́ nìkankan àfẹnusí tó bá fẹ́ bẹ́ẹ̀ sì ni ilé ayé ilé tí wọ́n ṣe haranhara lé lórí kò jámọ́ kankan lọ́dọ̀ Allah gbogbo ẹ̀ pátátá bá gbé sórí òṣùwọ̀n kò wúwo tó ìyẹ́ kan nínú ìyẹ́ méjì tẹ̀ fà ní torí ẹ̀ lànà bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní tó bá jẹ́ pé ilé ayé ọba wúwo tó ìyẹ́ kan nínú ìyẹ́ méjèèjì tẹ fani ni ọba ti jẹ́ kí olóò ọba ti jẹ́ kí kèfèrí kóró mi kọ́pù ẹyọ kan mu nínú ilé ayé yìí torí di eléyìí àgbọ́yé kan tó dọ̀tí àgbọ́yé tí lálàáfíà wọ́n bẹ fáwọn èèyàn kan táwọn máa ń wò ó àwọn fẹ́ ṣe islam ṣùgbọ́n ẹ fáwọn ní àrídájú pé táwọn bá ṣe àwọn lówó kò sí àjọṣepọ̀ kankan láàrin ẹ̀sìn kan pẹ̀lú owó níní láyé ń bì báyìí nítorí pé o ti síwájú pọ̀ pé olúwa ẹlẹ́dàá wa ni arrahman ọlọ́ba àjọkẹ́ ayé yóò ṣe ilé ayé fẹ́nikẹ́ni ló di wọn abó ti ṣe pé gbogbo fóníkálukú níní nǹkan ilé ayé kò ní í ṣe pẹ̀lú pé ṣe islam àbó ó ṣe islam wọ́n máa ń ṣe ẹ̀sìn islam ni nítorí kó o lè bá àjásí pé ńgbà tó wà láyé nítorí wa ní kó wá ṣe ní ìjọsìn náà ló mójútó torí kí o lè bá rí gbà tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà wọ́n kì í ṣe islam nítorí kí tiẹ̀ kó lè bá já sówó kó lè bá di ẹni tó ṣe pé owó ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò bá já sí wípé àwọn ẹni tí wọ́n pọ̀ ní ìmójútó ẹ̀sìn Islam wọ́n tó sì ti pẹ́ lórí pé wọ́n ń ṣẹ̀sìn Islam àwọn ló yẹ kí wọ́n lówó jù yàtọ̀ sí àwa tá a wá dé lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ṣùgbọ́n ló ẹlẹ́dàá òfin tẹ̀sìn tó láyé ń bí pé ńgbà tó bá tó ṣe islam ló tó nílé ayé nítorí pé olúwa ń jẹ kálukú ni ìwọ ń tiẹ̀ ó ṣe islam olúwa fún ọ lówó ẹdẹ iná lówó tó lówó fún ọ yún ó rí i pé látàrí owó yún oníkẹ́ gbọ́n kankan tá ń ní islam ọmọ jìnnà sí ọmọ bínú ọmọ pé kí ni islam kí ni wọ́n ń bá ká ṣé bówó làwọn á ní yìí báyìí ìwọ náà lára tó ń ṣe islam olúwa lè jẹ àìní tó ó lè jẹ sí ọ tó ọ̀nà ọmọ àwò pé ó lọ ṣe islam títí náà èèyàn ní nǹkan kan tí èsì pọ̀ padà fi islam yìí sílẹ̀ ó rí i pé gbogbo olúwa ń dẹ kálukú ni torí kí olórí rẹ lè bá sórí rẹ káwọn olórí ibú lè bá sórí ibú torí ẹ má tanra rẹ jẹ o wọ́n sọ pé wọ́n ṣe islam ti pẹ́ olówó owó òfòwò ṣé tó bá pé torí owó òfò ni wọ́n ṣe ń ṣe islam tó rò wípé olúwa ó fi ránṣẹ́ sí àgbáńlá yìí ọgbọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam olúwa fún lẹsàtà láàrin kó jẹ́ ọba ọlọ́lá anabi àti kó jẹ́ anabi aláìní anabi wa sẹsà kó wọn jẹ́ anabi aláìní anabi sẹsà kó wọn jẹ́ anabi aláìní tọwọ kìí ṣe pọ ní gbogbo nǹkan owó kìí ṣe àmì oríire owó kìí ṣe àmì kódà fún yàn nítorí pé owó yìí àtẹni tí ń ṣe ti Allah àtẹni tí kìí ṣe ti Allah gbogbo wọn lolú alẹ́ fún máa dára rẹ láàmú kọlọmọ korí bọ igbó ògùn lọ kò forí jágbó ògùn kọfẹ ọ̀nwá ẹni tó mà nípa ògùn owó mọ́tara rẹ dànù kò fi Islam sílẹ̀ kọ́ ya kèfèrí torí kọfẹ́ lówó ò lérò nítorí pé owó níní ò ní í ṣe pẹ̀lú kó o ṣe Islam tàbí ò ṣe Islam nítorí wàá bá kọ fún kálukú ní òní torí ẹ má ṣe islam torí pọ̀ ń wowó kíákí torí ẹ ní kókó fílẹ̀ èsì mùsùlùmí tẹ́lẹ̀ náà irú wọn ẹni tó ní òun fẹ́ lówó ni lẹ́sẹ̀ lóhun tó hàn dáṣẹ̀ mọ́ṣáláṣí òun fẹ́ lówó ni lẹ́sẹ̀ lóhun tó fi jẹ́ pé gbogbo sọ láti wákàtí márùn-ún ọ̀pá kan jẹ́ ìṣètòwó tí wàá dé báyìí kẹ òun ò ní wá mọ́ṣáláṣí má òun ọ̀sẹ̀ sì má olórí ibú ọdájú pé irun wọn pọ̀ irun wọn pọ̀ bí ẹnìkan ti ń wá mọ́ṣáláṣí mọ̀ ẹ́ àwọn òrí máa ń kí lóde ó lóun gbàgbà wa mọ́tò ni ìgbà tí wọ́n gba mọ́tò lọ́wọ́ ló wá kò má dùn à pé kí wọ́n dá mọ́tò míì padà fún un ó sì fún mọ́tò míì kí lóun tó fẹ́ẹ́ ti sọ láti ti má sàhàwùlà wàlà kú wọ́tẹ ìlà bìlà orí ibú ńlá wọ́n ti ṣe ìsìláàmù yìí nítorí pé àwọn wálé ayé wọ́n ti ṣe ìsìláàmù yìí torí pé afẹ́ kówó jọ máwùlẹ̀ tán ara rẹ jẹ́ ọmọ àwòkọ alátijọ́ tá à ń ti ṣe tó ti ṣe kíni àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀bọ pọ́nbélé àwọn tí ń rúgbó èṣù tó ń rúgbó orí ibú olúwa fún ọ láyé bẹ́ẹ̀ náà lẹni tí ń ṣẹ̀sìn Islam olúwa fún ọ láyé àwọn èèyàn tó wà tá ń ṣe tó ń ṣe kèfèrí tó ń takoto Allah tí wọn ò ní kọ́bọ̀ bẹ́ẹ̀ náà làwọn èèyàn wà tá ń ṣe Islam tí wọ́n ń ṣe Islam lójú méjèèjì táwọn náà ò ní kọ́bọ̀ torí rẹ̀ à ń ṣe islam kò ní í ṣe pẹ̀lú pé à ń jò láti olówó wọ́n bá sì bí ẹnìkan léèrè pé bàbá à ń ṣe islam láti jẹ́ ń jò láti olówó ọ̀fẹ́ káàbùkù ni nítorí pé islam wọn kì í ṣe nítorí pé wọ́n ń wówó ẹni tó bá ké torí pé ń wówó ní máa ń ṣẹṣẹ òwúlẹ̀ dátẹ̀ ọgbàlẹ̀ rẹ̀ jókòó nítorí pé ẹ̀sìn ti Allah olúwa ní kẹ́ ṣe nítorí pé ṣe nítorí pé ń wálé ayé olúwa ẹlẹ́dàá kò fi wá mọ̀nà olúwa ẹlẹ́dàá kò jẹ́ ká gbàgbọ́ yẹ ẹ̀sìn wa kò jẹ́ ká máa ṣe bí ó ti ṣe jẹ́ ká padà já sọ́mọ àlùjànnà olúwa kó má ṣe wá lọ màá ná subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.